أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لها إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة ọrịrọ i bana atụ jeuka amụa n waaahụla nnanarụli lụ nlọọgwụ ndị wazia nwuye ya bịrahaya di zo ya nwatondị afọahụụ bụtụụ يعتصمون بالله إنه لمنكم وما هم من يلمزك بالصدقات فإن أوتوا منها رضوا وإن لم يؤتوا منها جاءهم يسخطون ولو أنهم ردوا ما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والعاملين عليها والمؤلفة قلوبهم والمؤلفة قلوبهم وفي الرقاب والدارين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله kan sá lọ àrífi sáré. Ìwọ ẹnu ọ̀nà rẹ̀ náà lọ. Bíbá bíkà àbìdú. Ẹrú kan tó yẹpẹrẹ ni wá. Mi ìbá àyíká mọ́ ìnìbó. Nínú àwọn ẹrú استكبرت لمعاصي ثم جئت كهاربا كفرت لمعاصي ثم to كهاربا ọlọ́wọ́n ọba gbogbo wa gbéra wa wáwájú rẹ ẹnu ọ̀nà rẹ láwa ọlọ́wọ́n ọba ń rawọ́ sí ọ bíbá bíbá bíbá. bíkà ọlọ́dà mọ́bìnrin mú. bíbá bíkà àbíjọ́ àmì báyìí ká mọ́bìnrin mú. kàbí ilé bàtà yà yà yà bí àlùkàlà wà. ẹsẹ̀ wá pọ̀. kàbí ilé bàtà yà. bẹ́ẹ̀ ọ̀bá ní sàrẹ̀ ibi ọlọ́run dá wa sí èèyàn ò ní má pọ̀ lẹ́sẹ̀ àdáàbòbò ẹ̀fẹ̀ asílẹ̀kùn lẹ̀fẹ̀sẹ̀ ni kálukú wa ń rọ́nú ẹ̀ bó ṣe fẹ́. kàbí ìlú ìlú Ọlọ́run àwa dé wá bọ̀. níta ń béèrè náà ní ìdẹ̀kùn torí bí ọdá wá sí nínú màrá náà kú ní ọ̀ọ́sẹ̀ wá nìkan nínú sàábà kò wọ́ bẹ́ẹ̀ ni torí ńgbà tí o ti dá nǹkan kan ló ti pínpín gbogbo ibi tí gbogbo nǹkan tí ó wà. bí bá a bí ká a bí náà. ibi ó pẹ́ àmọ́ iná àyọnu. bá a ti ẹ̀rí ọ́nú kíláàsì. mi ni ìbá ìdá mo ní ìbò. torí bẹ́ẹ̀ yẹn bá wo gbogbo bí nǹkan ṣe ń lọ èyí ó rí ìpínlẹ̀ ẹ̀kún aburú gbàgàdà ló sílẹ̀ níbi ọlọ́run dá wa sí àbísọ́lọ̀ ń bá láyè ló. kàbí ìlú mọ̀tọ́ yà á yà á yà á. Kọwaa si wá sí nǹkan tí à ń retí ju ìdẹ̀kùnrin ọlọ́run lọ máa fi gbójú kúò níbi ẹ̀ṣẹ̀ àtàtìṣe èèyàn wá sàmójúkò fún àjírí ní àjírí náà ọlọ́run là wá. àjírí náà. àjírí ní ìkọ̀dé كسرت المعاصي ثم جئت كهاربا كسرت المعاصي ثم جئت كهاربا قلت كسرت المعاصي كسرت المعاصي náà la lè sáwá ìwọ lásẹ̀ ìwọ náà la tún sáájú. kàsárí tó máa fi tó máa ṣe òjò kárí bá. Akọ̀ lẹ́sẹ̀ bó ṣe wá pọ̀ tó. wọn náà lásẹ̀ wọn wá sáàdì sẹ̀rì pọ́pù àyà òun náà lásẹ̀ òun náà làtún ló tún gbà wá ọlọ́wọ́n ọba ara wọ́n ọ wọ́n náà oṣù àforíjì ìta gbogbo kọ̀ọ̀kan wá ti sí dájú

ẹlòmíì ṣe lọ́hùn tí ọmọ ara rẹ̀ lẹ́lẹ́sẹ̀ tí ó tún máa ṣírò ara rẹ̀ mọ́ ẹlẹ́sìn. ọba tó jẹ́ kẹ́mi tí wọ́n máa bá wa wí nọ́ọ̀sùláwàmà nínú rẹ̀ ẹ̀mí tọ́mọ èèyàn lò ìkànnì ẹ̀mí tí máa bú ẹlẹ́mìí débò ló ti ṣèyí ó náà sì dáa. nọ́fùsù etí ọ̀dà ni àmàrà tó ń bì sóyì. ẹ̀mí tí ò ní fi dáadáa ju aburú lọ. aburú òní èyí tó ga jù bẹ́ẹ̀ ní mùtùmáyínà. ọmọ mọ́sálá yìí ṣe fún wa. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara orí rẹ̀. سنة مريد بالحبيب مجملا بدانا ببسم الله والحمد أولا على نعمه لمسوس في هذا lè mú ti sọ̀fà á. Bèbèlè wùjú ní ìmọ̀ta mẹ́la. Adàlè mú ti sọ̀fà á. ọlọ́run ọba àsọlá ẹ̀ lẹ́yìn tá a ti fọpẹ́ fọlọ́run ó kọ rẹ̀ láti bẹ̀rẹ̀. ọlọ́run ọba ọba tí a ní nǹkan kan lè ṣe fún.

بدانا ببسم الله والهم أولا على نعم لم تنظر فيها تنزلا mélòó la fẹ́ kà nù dẹ̀ra ọlọ́run. aláàánú mi làwọn tó ń bọ̀ ọpẹ́ wa. wọ́n mi ní àtọ́lá tó lọ́rìn tún màtọ́lá mú. alálẹ́ mú sí bàbá bèrè ní wòjú mi wọ́n bá mọ́lá. alálẹ́ mú sí bàbá bèrè ní wòjú mi wọ́n bá mọ́lá. ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá anábìwá Muhammad. ẹ̀yin àsálátù wa adúpẹ́ fún ọlọ́run látara àwọn tí ọlọ́run ní kí á dáadáa lára wọn. ní san wọ́n ní ẹ̀san olóore. ọlọ́run ara wọ́n sọ èyí tó ti fi mọ̀ wá nínú mà wọ́n ti àgbàgbé èyí tá a ti mà ọlọ́run fi mọ̀ wá gbogbo ń ta bá ń dáwọ́lé ìwọ ni ọba rọrùn máa sọ̀rọ̀ wa nírọ̀rùn ibi a ti sinmi lánàá ọ̀rọ̀ àwọn mùnàfìsì lọ́lọ́run bá ní sọnù súrọ́tù tọ́wà ní àyà ẹlẹ́ẹ̀karùn lé ní àádọ́ta. أعوذ بالله من الشيطان الرجيم فلا تعجبك أموالهم ولا أولادهم ọlọ́run nílẹ̀ ànábì àti àti jálẹ̀ lánàá. kálẹ̀ ló bẹ̀rẹ̀ lónìí a sì dúpẹ́ fún ọlọ́run tó tún jẹ́ kí kọjá pàwọ́ ta jálẹ̀ náà la tún tù kò tó òkú lè ṣe èèyàn á máa ṣe báà náà táwa á máa fi gbólóhùn náà dárò onítọ̀hún ó sì sọ báyìí ọlọ́run nípa eré anábì má jẹ ẹta kó fún wọn lówó bó ṣe wù ọkọ tó má jẹ ọjọ́ lójú. má jẹ òun ṣe ti ọ lé mà kódà wà láà àwòládùn. àwọn ọmọ tá a fún wọn bí wọ́n ṣe pọ̀ tó má jẹ kó kéèmà bá ọ pé ta ló lè mú wọn tàbí tí èsì ìsepé ohun tí wọ́n ń ṣe yẹn dáa lọ́lọ́run fi ń fún wa lówó ẹ̀gbọ́n lómi ìlérò bẹ́ẹ̀. ọlọ́run ní mọ́jú òsì ọlẹ́ màyìnà máa yòrí ìdò lọ́wọ́ ni yóò àgbèbà wọ́n bí á fílẹ̀ àyà ti dùnìyà. ọlọ́run ní ìtàbí ìṣèdáadá bẹ́ẹ̀ fún wa ọlọ́run ní ìtàbí ìṣe bẹ́ẹ̀ fún wa ní wípé àwọ̀ ọlọ́run. لنعذبهم بها في الحياة الدنيا afẹ́fin tá à ń ṣe fún wọn yẹn jẹ wọ́n ń yà ní láyé wàtàṣà àkànbùsù. wọ́n ń kábìrù. wàtàṣà àkànbùsù. wọ́n ń kábìrù. ọlọ́ni. máa wò wọ́n tọ́sẹ̀kọ̀ à ń kùsù orí sẹ́mi wọn bọ̀ lé lórí náà ni pé wà wọ́n káfíìrù. orí ìṣèkèbèrè náà ni wọ́n kú lé. wàyáàlì fún nàbí láàyè. ọlọ́run ní nínú òṣèṣì wọn ni pé ìyáàlì fún nàbí láàyè ìnáwó làmí kún.

ọlọ́run ní wọ́n sara yìí ọkàn rí wọn báà ní káwọn mú yàkúrọ̀ kú nà àwọn tí wọ́n ti ṣe fẹ́ ti mú pa ní ìyá kìí ṣe pàṣẹ ń bá lọ ni wọn bá lọ máa káwọn mú yàkúrọ̀ kú nà. bọ́ọ̀ bá sì tún pé òun làlùkọ́nù ń gbé wá ó sì ka pé ya mú yáfúrà kúnà àwọn èèyàn kan ní yáfúrà kúnà àwọn táyà wọn ọ̀balẹ̀ àyà wọn ọ̀balẹ̀ wọ́n ń fásitì wó tù àṣírí wó tù. wàlá kí ni ọ̀nà yàtọ̀ kún. títí túmọ̀ wo ọ̀rí pátá àmọ́ sẹ́nu pé èèyàn bá tu kèéfé akàkéwù kan lásán yóò jinlẹ̀ ètò òfìtú níyàfúrà fún náà ni pé tọkàn wọn ọbalẹ̀ mọ́ta nítú pé wọ́n ti wọ́n yapa ọkàn wọn ọbalẹ̀ nítorí àyà tí ń bọ̀ ó ń gbé wọlé pé ọlọ́run nílá ó yá jù fún wọn dé tí ibi tí wọ́n lè ibi tí wọ́n gbára lé sábà nù sẹ́yìn gbọ́dọ̀ mọ̀ ó tó máa tú alukur'an ẹ̀rí pé káwọn ọmọ yẹ kú náà wọ́n jẹ́ èèyàn ó balẹ̀ òun lọ́ba láwọ́yẹ́ ibi ọkàn wọn ọ̀balẹ̀ dé wọ́n máa wá ibùsàgọ́sí àwọn màgàrà àdùn. kódà bí wọ́n rí wo lẹ̀ tí wọ́n kó nú ẹ̀ wọ́n máa wá. kódà àwọn ọmọ dákàlà tàbí wọ́n ti ẹ̀rí nǹkan kan lójú ọ̀nà àbáyọ. tí wọ́n lè sàgọ́ sí tẹ́ lè sàgọ́ síbẹ̀ ọlọ́run ní ìdáwà láwọ̀. ẹ̀bá rí wọn tí wọ́n dẹ́mi wọn padà síbẹ̀ wà wọ́n yájú máa hùn náà lẹ́ni tí ń sáré tètè yájú máa hùn torí jì máa ọjà kìsù lùjámù jì máa wù kéèyàn ó fún ẹṣin ní kẹsẹ́ kó fún tí ó fi ṣùgbọ́n lùjáàmù òun ni kákún jánu gígùn kẹsẹ́ òun náà ni lùjáàmù fífún jánu òun ni lùjáàmù. Oní làwọn àbáàfin máa ń wí pé àlè hijamu àwòlá mínàlì hijamu. kéèyàn ọmọ rọlu òfin ọlọ́run kó kóra dúró olóore ju kéèyàn sáré wọ̀ lọ olóore ju ká sáré wọ̀ lọ ọlọ́run wa ń yá jimá ń nà. láwọn ńlá yìí wà á yá a ara wọn jamuhu olasilu. ọjà máa ẹ̀ ìyẹn ni wípé ó ní kẹsẹ kò tí ì fún níjànú kọ́mọlọ́mọ. lọ́wọ́ lórí wọn bá sáré sí i lẹ́ni tí máa sáré kámákámá níbi ẹ̀rù bà wọ́n dé. nínú súrà tọ́tà sí tó súrà inú alukuraanu kò sí. bọ́lọ́hún ṣe fún wa gan lódìdí súrà kan òun bí ọ̀sán sì rí rẹ̀ tó ti sáwọ́ báyìí. ọlọ́run fún súrà kan súrà tó múná fi kú wọn. ẹnu bẹ̀rẹ̀ náà ló ti dákọ̀ wọn tí wọ́n fi sọ́dọ̀ kọ súrà àtàyà díẹ̀. ṣùgbọ́n bí gbogbo ọba tí ẹ bá ti rí wàmínú wàmínú wàmínú wàmínú ọ̀rọ̀ àmúnáfíkì. ọlọ́run ní bẹ lára wọn. ẹni tí wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn nígbà tó bá ń pín sàrà fún wọn nígbà abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí bó ṣe pín ẹ̀rí tó mú lágbájá tí wọ́n máa bú ọ anábì wọn náà máa tiẹ̀ ọmọ màkà ọlọ́run ní bẹ́ẹ̀nù wọn máa ń yálè ní sùkà bí sọ́dà kan tí wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìndà lámùsù ní ọ̀rọ̀ ẹ̀yìn èébú tí èèyàn bù yàn lẹ́yìn ọlọ́run fi ní wáyé lò lè kó lè wò má sàdé ló má sàdé àbàbà wọn lọ́wọ́ kọ́ kí wọ́n fi ìyànjú tó ga wọ́n fi tú àlùkùránì àmọ́ sàdúrà fún ọ pọ̀ irú èjẹ́ kú fáwọn ọmọ wọn tá a láǹfààní ẹ̀ àwọn òní. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n tún fi gbìyànjú tó ga wọ́n fi tún o làwa náà jèrè dàtún mu lọ bí a mú lọ. ọ̀sẹ̀ ìmọ̀ bá fẹ́ tú bá fẹ́ tú wẹ́lú wọ́n ní wẹ́lú nìkún nìwọ̀n mọ́tàlẹ́ egbe ọmọ abá gbogbo abúni lójú ẹni ìmọ̀ bí wọ́n sọ fún àwọn ọmọ kẹ́hùn sí i. nínú èrè tó lè jẹ tó fi mọ kó o jókòó kóòtù mọ kùránù gan kó o bọ tú yorùbá ọ̀pọ̀ nǹkan lè yóò jèrè ṣùgbọ́n máa fi fèrèfèrè tí a mà kọ́ fi ọkàn máa àwọn bàbá gbìyànjú lè gbé ọmọ abá gbogbo lójú ẹni lábùsùn nù bí ìṣe èébú tó èèyàn bùyàn lójú ẹ̀ wọ́n sọ pé wẹ́ẹ́ lè kó lè húmàdà ó lè kú tá a búni lójú ẹ̀ ni ìgbé ọmọ àbá búni lójú ẹ̀ ni mọ́tà ni àti abúni lẹ́yìn ẹ̀ ni. ọlọ́run ní bẹ nínú àwọn mùnàfíkì tí wọ́n máa bú ọ lẹ́yìn yálì mísúkà sí sọ́dà fàájì. kó o tó bú ọ lójú ẹ o ẹ̀yìn yìí o. lórí umaru wa èyí tó fẹ́ tíra yìí rẹ̀ umaru ọmọ gbójú ọgbẹ́náwó lójú orí òun ní. àdìsí tí sàídù fúnà wá nígbà anábì ń pín sàkákan tí ń pín kan ọmọ zuhair. ọwọ́ wa òwú àná àwọn ṣé nǹkan kí nú àwọn àwáríjì náà ní ti ń jáde òun tó máa ń pè ní wùwáì tìrọ̀ ó sì ní nǹkan tí ó ṣe tí yóò jà ayé ọba jóun náà ló fi sí ìsí ọkọ ọni tí mo sì fi pamọ́ ọba jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀mí ìgbà náà bí wọ́n ń pín sàká tí ń pín sádákà ọwọ́ ń sọ fún ànábì pé ìdè pín dọ́gbadọ́gba ni ó Rasulullah kó pín déédéé ni ó ànábì náà òjò kọjọ́ balẹ̀ ó ní wáìlà gbé ẹ̀ wọ́n máa ń yà àdíl ńlám àdíl tààtún ló ń sàn tó lè ṣe dọ́gbadọ́gba bẹ́ẹ̀ mi ò bá ṣe dọ́gbadọ́gba ṣé wọ́n lọ́wọ́ àpín nǹkan tó ṣe dọ́gbadọ́gba sọ ẹsẹ ń sọ fún mi pé ń ṣe dọ́gbadọ́gba wáìlà kóró gbawo lẹ́nu ẹ àbúrò ẹ bá ti máa wí. Ah. pẹ̀tà ló ń tọ̀hún tó tún pé yóò ṣe dọ́gbadọ́gba sẹ́mi ọ̀bá ṣe báwo bí iṣẹ́ ń wí sẹ́nà láyà ń lọ́sọ̀kalẹ̀. ọkàn wàá wí lójú ẹ lónìí ni mùnàfíkì ni ara àwọn tí a máa bú ọ lẹ́yìn nù ọba pé nǹkan fún ọ tán lọ́mọ ayé àyíṣọ́ kalẹ̀ wọ́n máa ń bú ọ níjọ́ sàrà ọ̀bá kàn wọ́n. níjọ́ ọba pé tó bá kàn wọ́n wọ́n rẹ́rìn lọ́lé. ìdá ṣùgbọ́n níjọ́ ọba pé tí ọ̀kàn wọ́n wọ́n bínú lọ́lé. níbo ló ṣe á pé wọn kò ní rántí ìjọ tí wọ́n pé tó kàn án. ìlànà. wọ́n máa bínú tuntun ni bó ṣe wí bẹ́ẹ̀ fànàbì tán umaru wa ń sọ wípé èrè ànábì òun tọkùnrin sọ ó ní tọ́sọ náà lọ́gbọ́n tí mo fún a ah, umaru ní ọ̀sán bẹ́ẹ̀ èsì wọn ọ̀sán bẹ́ẹ̀ dáàni ya Rasulullah fa aqtul hadha al jẹ́ ń sórí munafiq yìí kalẹ̀ àgbẹ̀ munafiq lélẹ́yà gbẹ̀sìn má gbòfin ní ẹ̀ ẹni bá ti ń fẹnu àtẹ kànábì kò gbòmí ẹsìn gbòǹtọ́ da lóbi sísà kání ànábì èyí ma ẹyìn náà dọ́dọ̀ ọdọ́dọ̀ ọdọ́dọ̀ ọmọ kéwù gidi tèérí ọmọ tí ọba jẹ sójófin ẹsìn kò ní rí àléébù àfáàrẹ gbọ́ ọmọ kéwù ẹ bá rí bẹ́ẹ̀ pẹ́pọ̀ lọ́rọ̀ rẹ lẹ́nu ju àléébù àfẹ́rẹ́ ni máa sọ èso gidi. ìpàrọ̀ òfin ọlọ́run òfin ọlọ́run ọ̀sẹ́nìkan tó ga jùlọ ọmọ akéwòn lè pa àbá rẹ̀ gba èmi sì ka lórí báyìí ni mo sì rí ah, èmi ò yàtọ̀ pẹ̀lẹ́kọ̀ ìyá ti kọ́ rí mi ní kí ó ẹ̀kọ́ wọn gbàgbé tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ní ìdí rẹ̀. wàrẹ́ náà ti ń tọ́ka kọ́ gbàgbé wọ́n bọ̀ gẹ̀lẹ́sẹ̀ ni. Umaru ní fimi lè rí ànábì jẹun jẹun jẹun munafiki jẹun ah ànábì ni ma'azallah wọ́n dẹ̀wọ́ mọ̀kọ́lọ́wọ́ ìsọ́ àti wọn ọlágbára ń jọ náà ó mọ̀ọ́dún lè sórí ẹ̀ kalẹ̀ ànábi ní rárá màádọ́là àwọn àgbélé ìfẹ́ bá dá wà jẹ́ máa lọ́nu ọba sórí ẹ̀ kalẹ̀ sani tí wọ́n mọ̀ pariwo tó ń ọ ní ilé ẹni o lọ́dọ̀ orí kan ló gé lónìí ń ní o ọ̀fẹ́ tẹ́lẹ̀ bí títí àwọn èèyàn a sọ ní pé àní akitulu àti àbí wọ́n pa àwọn àjọ mi náà mo tó pa àwọn àpèmú náà fìjì mọ́ wọ́n pọ̀ náà ní pàjọ ẹ̀fún rẹ̀. ó ní wọ́n ń mọ̀rù fún wọn lẹ̀ ìṣèyún lẹ̀ ọlọ́mọ pé nà á dá eléyìí eléyìí wọ́n àtàbùhù àtàwọn tí wọ́n jọ rí bákan náà tí wọ́n jẹ́ mùnà fìjì. yẹ́kìrà òun náà lè kùránà àwọn náà kàn ń bá yín ké ni wọ́n kàn ń bá ni kùránù tiẹ́ láyíjà ka ànájìrà wọn kò ní kọjá ọrùn wọn kà á gòkè yẹ́nì pé wò ní jàǹfààní ẹ̀ yàmùrùkú náà mílí wù ló sì jáde. sọ fún pé wà láwọn náà ń rọdún máa ta àwọn ọmọ ọ̀rọ̀ bí a sí i sọlọ́wọ́n àtòjíṣẹ́ pín ni sọlọ́ ló sì wá pín ní pín ṣùgbọ́n torí ní kan ọ̀sà kò tọ́lọ́hún lọ́lọ́run náà fi ara ẹ̀ ọlọ́run ní wàlá ó àná òun. wàlá ó àná òun rọ̀dùn máa. àtà òun lọ́wọ́ àròsọ̀lù. ọlọ́run ní tí wọ́n bá yọnu sí ń tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ pín fún wa ní. wà á kọ́ lù. ó ti máa. ìlànà bì. tó bá pín nǹkan tán níbi máa sọ wípé ànàlẹ́kọ́ símù wàlọ́wù wà lè mọ́tí. tèmi èmi ni kọ́sìm tí mo bá pín nǹkan fún yín agbára tí mo ní ni kí n pín nǹkan ṣùgbọ́n wà lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹni tí máa fún yẹn ní nǹkan gan lọ́lọ́ nítorí mo bá pín fún ọ̀nù fún ọ̀nù náà lọ́lọ́ náà fi ní tẹ́ ẹ bá sí i máa. wà láwọn náà rọ̀dún máa. sì ń tọ́lọ́wọ́n àtòjíṣẹ́ fún yín ni lẹ́ẹ̀pẹ́ àtìbúnà lọ́ọ̀ ọlọ́run ti tó a gbé fún yẹn ní nǹkan kékeré tó bá ti lọ́lọ́run tó yóò sì rí bọ́ọ̀lù wọn bá wà á kọ́ lu àtìbúnà lọ́ọ̀ wọ́n bá ti wọ fẹ̀mí rẹ̀ tá ń ṣe bí a pé tí tó àwọn tó mú sí a ọkàn máa gbà náà ni ìgbọ́gàn ò lè máa tó lò fún. wà á kọ́ lu àtìbúnà tí wọ́n bá ti gbà pé àsìbùnà lọ́ọ̀rù ọlọ́run ó tò wá kéṣe tẹ́ ẹ fún wa náà la ó lásìkí wa àsìkí tọ́lọ̀ ti kọ fún wa ó ti wà ń bí ọkọ sí ó sì ti mọ̀ bí ó ti lọ. ọkọ lọ. ìwọ náà wo ìwọ lọ wo lọ wo tó ń jẹ kó o sì wo owó oṣù ẹ ọ̀rọ̀ lòkó lówó oṣù ìwọ owó oṣù tó ń gbà ẹ fi ẹ fi sí bí ìjọba tá à ń lò lọ yìí tí wọn láwọn kan ń gba ìlàjì ẹ wọjọ tí wọn ti ń gbódìdí tí wọn ti gbé bùkátà lé níjọ́ ọ̀làjì dé ọlọ́run mọ̀nà tí ń gbà á dín fún wa. wàkọ́lù ẹ̀sùnmùnà lọ́rùn. àsìkí tá a ní wọ́n jẹ ẹnìkan ló lè máa pín ìtọ́lọ́run ní kálukú ọ̀jẹ ẹni ó lè dínà rẹ̀ kò sí. tòṣótò ọ̀hún. ẹ̀yin lè pin kẹfọ bẹ gé kẹfọ bẹ bù èyí tí ń bori di ẹfọ dàbọ aláàbọ ẹfọ di làtà àbí àti láàrin ẹ̀yin lè máa gé ṣùgbẹ́ni tó ní gángan ó ń pin ó sì fún wa lọlọ. ọ̀nà ó ní tí wọ́n bá láwọn bọ́lọ̀ ń dúró ni tí wọ́n wá wo kẹ́kẹ́ ju pé ṣàyù tí pọ̀ tó ọlọ́wọ́n ọba wa gó fún wa ní tiẹ̀ láti inú ọlẹ́ àtòjìṣẹ́ iná ìlàlọ́ ìlú iná ìlàlọ́ ìlú. gbogbo táwa ń wá láyé àwa sọ́wọ́ èèyàn ọ̀dọ̀ ọlọ́run là ń kálukú wa náà ó ká gbọ́ yé o iná ìlàlọ́ ìlú. tó o bá sì wá sọ́dọ̀ ọlọ́run ó sì ní fún ọ. bàbá wa sọ́dọ̀ ẹ̀ yọ máa fọ. ọlọ́run wa fẹ́ ọfẹ́ jamẹ́ bí ọ̀rọ̀ sàdákà ọjọ́ra wọn torí ń gbẹ̀ ń bínú jọ ọba ti sinu ẹ yẹ wọn ó fún ọ. ọmọ pe iná máa ń sọdà ká fún ní bùkàrà yìí. ma fun wọ́n lè pín kọ́mọ́ kan ò gbọ́dọ̀ bínú ní òfin fẹ́ kéèyàn kàn máa yọ bó ṣe wù ú bólówó náà bá yọ nǹkan ẹ̀kẹ́ ṣe pé kò ní gba ládàá kọ́ yọ ṣùgbọ́n ó lè má kún rẹ́rẹ́ bíi kọ́ yọ síbi ọyẹ. ìnáná sọ́jà kan dùn lílé fúkọ̀rọ̀ yìí. ọlọ́run ní sọ fún àpé ìnáná sọ́jà kan dùn lílé fúkọ̀rọ̀ yìí wálé máa sáà ìnàmá sọ́dà kọ́ọ̀tù lílì fúkọ̀rá wọlé mọ̀sákìnì wọlé àmìlí náà rẹ̀ yá wọlé mọ̀hálà láti kúrò bùhùn wàfi rìkọ́ọ̀bì wàyí gọ́ọ̀mìrì náà wàfi sàbílì náà ìwàbí ní sàbílì. فريدة من الله والله ọlọ́run fẹ́ sọ bá ṣe pín sàká bá a bá rí gbà. iná sọ́dọ̀ kọ́ dùn. orígun ẹ̀sìn wa ti fún yàn lówó fún ọ ní ìkókó ọ ní nǹkan gbogbo ẹ̀ la saka sàká ń bẹ̀. ìnáma sọ̀dà a máa yọ sàká nínú owó ti owó tá a yọ sàká nú ẹ̀ ní ìsìn tí wọ́n àtọgọ́rùn kan ó lé díẹ̀ náírà ni olè yóò ní kódà tí kò ní kọwọ́ bọ̀ láàrin ọdún kan yóò ní kọwọ́ bọ̀ láàrin ọdún kan nígbà ńlá sọ pé kàkàwọ owó ẹ̀ kìí ṣàjọ tẹ́mi àti ẹ̀ ń dá kìí ṣe ọkàn sí sádàkà ọ̀fọ́lẹ́yìn ní nǹkan bẹ́ẹ̀. kọ́ òfin gbàlùbáríkà sí kéde sàká kó àpò kan kápò méjì láàrin ìjọ ìrẹ̀lẹ̀ òkọ owó ni olówó ni sàká kan kìí sàwọ ẹrú ọlọ́run ìṣẹ̀rú ọlọ́run àrèjọ rèjọ ebi kálukú náà fi kọ́lé sórí arẹ̀ níjọ símẹ́ǹtì àpò méjì mẹ́ta ọmọ tá a fi kọ́ jọjúmẹ́ntì àpò méjì kọ́ gbogbo tẹ́lómìn kọ́ tí payọ́ wá wò kètò géètì ilé ẹlòmí tẹ́lómìn kí gbogbo ayé pẹ́ wá wò àní géètì géètì tí wọ́n gbà wọlé kètò gbogbo owó tó náà tí òun payọ́ wá wọlé ẹ̀ kètò ètò òun fi ṣe géètì yẹn nìkan. ìnáwó sọ́jà kọ́ ọdún. lele bukọ̀rọ̀ ì. èèyàn mọ̀ wá rẹ̀ ni èèyàn máa ń tó tó àti ma. ó nípa ọba ń san rẹ̀ jẹ ọmọ ó wọn lọ mílíọ̀nù ni báàsì gbogbo wa ká lè dolówó ọbẹ̀ jọ máa fúnra wa ni. bóyá ni tó ní bóyá yóò lè nà tí ò ní bóyá ní tí ò ní òun náà lè fara tó ń fi náà kó ni bá dọ̀kun sàká lẹ́yìn kan náírà náírà kò dúró ó tún lè lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi ọgọ́rùn-ún mẹ́rin kankan ní tẹ́lẹ̀ ń owó yìí ìbàjẹ́ nígbà ó tán nínú gold òun ní wọ mílíọ̀n ó lé ó tún lé bíi ọgọ́rùn-ún mẹ́ta ilé o ó lè jù torí kò dúró nígbà ó bá ní lọ ah, ní méjì lọ dídí wọ tó fi tó na tó kọ́wọ́ bọ̀ tí gbèsè òsìsì lórí ẹ̀ àwọn òkú ẹ̀ wá yọ sàkà ọba wa yọ mílíọ̀n méjì yẹn mílíọ̀n méjì yẹn ohun tí wọ́n máa retí kọ yọ ń bẹ̀ rúbù ọ̀ṣìrù ni àkọ́kọ́ dá mílíọ̀n méjì yẹn sí mẹ́wàá tẹ̀wá dá mílíọ̀n méjì. sí mẹ́wàá two hundred thousand nìyẹn two hundred thousand làwọn adá sí mẹ́rin yóò jẹ́ fifty thousand ó fi hàn pé tí ó yọ nínú mílíọ̀nù méjì tí ó fi ṣe sàká fifty thousand péré. sẹ́dúpọ̀ lọ sẹ́dúpọ̀ ọ̀dẹ́ pọ̀ èló ní fifty thousand nínú mílíọ̀nù méjì kí ló mú fifty thousand péré bẹ́ẹ̀. Ah, èyí tí tí ọrọ wí ọ̀rọ̀ ni àti sọ́nà asọ́nbẹ àti dìde a ti àti dẹ́nu ìsìnkọ́ asọ́nrẹ̀ náà mọ́lẹ́ni kan tó sọ pé àníjọ́ òun ti ń kawó láyé òun ọ̀fọwọ́ ka two hundred thousand. wọ́n yé ṣe rí ọkọ̀ àríbá kan náà nígbà pé bí iṣẹ́ kálukú bá ṣe rí ni ń ná two hundred bí ń wá eléyìí ọba lè lọ eléyìí ọmọ ọba lè lọ níbo ni ó ti á pé àbí àgbàdo tá a ti yí tá a ti fẹ́ sàtàn ní pọ̀npọ̀n kan pọ̀npọ̀n méjì ebo ní ó ti á pé túbi lọ ẹ lè fi wí àti àkàn dá lọ tí wọ́n ti yọ lápò lápò lè sin bẹ́ẹ̀ bí tí wọ́n ti sí kápágbẹ̀ náà la fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ págbẹ̀ la jọ ń ṣe àgbẹ̀ tún jàgbẹ́ lọ. àgbẹ̀ ń gbé àgbẹ̀ mi. àgbẹ̀ ju àgbẹ̀ lọ kájí ẹ̀ máa sọ̀rọ̀ pé ojúpọ̀ na àgbẹ̀ la wà ojúra wọn lọ. orí sáájú onísàká la wà ọdún kan ó sì pélé nta wà yọ nù kò sì bọ́bá tún jẹ gbèsè sẹ́rí òpè kọ́kọ́ lọ san gbèsè ẹnu owó tó kó pamọ́ ní. torí wọ́n lẹ́yìn olè wájibì zòlù. nítorí kó pamọ́ ti tó san gbèsè ọwọ́ akó pamọ́ kọ́kọ́ lọ san gbèsè ma nà. nítorí tó kó pamọ́ tó san gbèsè òun àkọọ́lẹ̀ alábòsí wọn mà kọ́kọ́. lọ́rọ́ òtí ní tó tó san gbèsè ọ̀run ẹ̀ tó ti tán. wọ́n kọ́kọ́ tọ́ba wa tán tán tí ọba ká títí sàkáwọ̀ mọ́ máa náwó lọ kà ń yọ sádàkà ń bẹ̀. bó ṣe ṣe nú owó ló ṣe nú ẹran ọ̀sìn téèyàn ń sìn tó sì pé iye tí sàkáwọ̀. bẹ́ẹ̀ náà ló ṣe nínú kókó ó ní iye bí apẹ̀rẹ̀ tó mú nú kókó rẹ kó tó lè sọ fún ọ pé sàkáwọ̀. yọọ máa tó nǹkan bíi tó pò ń ó lé níbi two hundred something kilo tó rí mú jáde yọọ máa lọ bí ìtìlẹ̀ àpò rẹ ti bíi márùn ńgbọ̀ yọ gbogbo kùkù kó ń yọ gbogbo aha bẹ yọ kó tán tọjọ àgbàdo nìkan a máa rí ìtì àgbàdo tó tilẹ̀ bíi mẹ́rin àpò àgbàdo àgbàdo ah, ó fi ọyọ kàkà rẹ̀. èyí ò ní òun ní kàkà owó tó sọ fún ọ pé kàkà wọ inú òkun ẹ òun á yàtọ̀ sí owó. níjọ́ èèyàn bá kórè ẹ̀ níjọ́ náà ni ọyọ sàkẹ́ wàá tú hakawu yẹ ọmọ àṣọ rẹ. ọmọ ọba ń kórè rẹ̀ náà ni ọkọ ọlọ́run lẹ́tọ̀ọ́ ẹ̀ mọ́tò sọ díjọ́ kan sàkà tó wó o lè fi dáná àwẹ̀ pé sàkó owó mi ni mà yọ o lè fi dágbà sí wọ́n bẹ̀ àyè gbà yàn fún ṣùgbọ́n àkókò níjọ́ ọba ti kórè ẹ̀ oníkọ́ yọtọ̀ fún. ọlọ́run ní iná máa sọ́dà ká tó nílé fúkàrà ìwádìí mi nígbàtà ni. sàkátà máa yọ. nínú ìwádìí màtá bíi nì. ìrìn èèyàn mẹ́jọ. òun lọ́lọ́run kàkalẹ̀ tó ní káyọ̀ sàká fún ọlọ́run láwọn tẹ́ máa yọ sàká fún. lílí fúkọ́ra ìhìn ẹ máa yọ. إنما الصدقات للفقراء والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب وبالغامرين وفي سبيل الله وفي سبيل فريدة من الله والله عليم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم ọlọ́ni nàmá sọ́dàkàtù lil fuqara'i wal masakini wal amilina alayha. إنما الصدقات للفقراء wàlímọ̀sàkínì wàlá mìlínà léha. àwọn tá a máa ń yọ sàká fún. ọlọ́run fúnra báwọn tí ẹ máa yọ fún rèé ẹni àkọ́kọ́ tọ́kọ́ dá kọ̀ọ̀kan ìfúkàrọ̀ àwọn àwọn aláìní. wálé àtàwọn àwọn nìkan ẹ̀ máa kún. wàlẹ́ àmìlì náà. àwọn àbá gbà pé yàtọ̀ ń bẹ láàrin fàkírù àti mìsíkìrì. wọ́n gbà pé fàkírù òun lẹni àwọn kan gbà pé òun lẹni tó ní èso jẹ lójúmọ́. mìsíkìrì nù òun lẹni tí ò ní kankan fàkírù ní tó lè jẹ ṣùgbọ́n kò lè kọjá ajọ́ náà kà á yẹ ọ́ lẹ̀. òun làfa àfin ní amálífàkírù làbí kánà tí hàlù bá tù wò amálífàkírù làbí kánà tí hàlù bá tù wò làbí أما الفقير الذي كانت حدوبته وفق لعيال فلم يترك له سبد وفق لعيال ولم يترك له سبد ẹni tá à ń pè ní fakiru òun lẹni tó jẹ́ pé làbí káànà ti hàdùn bàtùhù gbogbo oúnjẹ tó nílé ètò ní wífúkàlì ìyáàlì déédéé ẹbí ẹ̀ tí ó jẹun náà ni kò lè sẹ́kù fàlámù sílákùlà kò sàbádù. wàfúkàlì ìyáàlì fàlámù yóò tẹ́ra kẹlà kò sàbádù wàfúkàlì ìyáàlì fàlámù yóò tẹ́ra kẹlà kò sàbádù. òun lẹni tó ní ijó ọjẹ tí ọ̀sẹ̀kùn kankan wọ́n gbà pé mìsìkínù òun lẹni tó jẹ́ pé òun ọ̀tí ẹ̀ ní. ó ṣe ìṣe ìṣe mọ̀tẹ́lẹ̀ pé ṣe títí fàkírù ti mìsìkínù lọ. ìṣe fàkírù ti mìsìkínù lọ. nínú ọ̀rọ̀ nígbà tí gbà pé fàkírù ní tí ó jẹ lójúmọ́ ṣùgbọ́n mìsìkínù òun ò ṣe kíni kò ní tí ó jẹ. àwọn àfáà míì gba ìdàkejì ẹ̀ wípé mìsìkínù òun dáa ju fàkírù lọ. wọ́n sì láwọn nǹkan tí wọ́n fi wọ́n ní gbọ́ ọlọ́run sọ̀rọ̀ ọkọ̀ ojú omi tí ànábì mú ànábì Khidir níjọ́ kìíní àná ńgbọ́ ọlọ́run ọmọ ròyìn ọlọ́run ní àmọ́ sàfínàtù nínú ni ọlọ́run n'i n'i yamaluna fil bahari ọkọ̀ ojú omi yìí kánátìlì masakini yamaluna fil bahari àwọn ọmọ òru kankan ni wọ́n ní tí wọ́n kọkọ̀ yìí ṣiṣẹ́ lójú odò sábà pé ẹni tọ́lọ́kọ̀ ojú omi tí fi ṣiṣẹ́ yọ ọmọ tí wọ́n gbà pé ajẹ́ pèsè sí miskin ọ̀dà ju ti fàhírù lọ. nínú àrí míì òun làdúrà ànábì tí máa sọ pé Allahumma ahyini miskina wa amitni miskina. ọlọ́run pa mí ní sípò aláìní níjọ́ tó bá sì gbẹmí dìde gbẹmí dìde nípò aláìní wọ́n kọjá kakiw kakiw. أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم نعم nínú àyà yẹn jẹ́ àmà pé mìsìkìyì ọ̀sán ju fàkìrù lọ níbòmíì ànábì a máa forúkọ ọlọ́run wá ìsọ́kúò níbi fákìrù kọ́lọ́run là mí kúò níbi òsì ṣùgbọ́n tí ọba wí níbi ti mìsìkìyìnù ọmọ fi ibẹ̀ lọ ni pé aláwọ̀mọ̀ àyí ní gbogbo sẹ̀mí tí ń bàtẹ́ láyé jẹ́ ẹsẹ́ sẹ̀mí ó mà gbọ́ mi kí nù ọ́ rí ti ọ̀jẹ̀ fàkírù ló lò sí tí ò ní kankan sanabi bẹ̀ lọ́wọ́ pé kọ́lọ́wọ́ ọmọ sí o wá àmì sí ní mẹsìkìnà níjọ́ tó bá pamí náà pamí sípò mẹsìkìnà tọ́ba jẹ́ sí pèsè sí mẹsìkìnà burú ànábì ò ní ibẹ̀ lọ wọ́n gbà pé ìṣesí ti fàkírù òun ju ti. mẹsìkínù lọ. ọlọ́ni náà máa ń sọ̀dà ká sùkú nílé ẹyọ àwọn tí ẹ máa yọ fún ní fòkàrà yìí àwọn aláìní. ọlọ́run fúnra rẹ̀ òun ló pín wa bó ṣe pín gbogbo ohun tó lè jẹ́ yọnu ó pín ó fúnra rẹ̀ pínkún fún wa kò tún alẹ̀ ká lọ mọ́ ọlọ́gbọ́n orí wa tọ̀rọ̀ mọ̀ pé yóò dìjà ó fúnra rẹ̀ pín sàká ọ̀jẹ́ ká máa pín fúnra wa ó mọ̀ pé wọ́n bu àwọn àbá gbà ó ní mọ̀ pé àwọn àbá ló inú sàká ó mọ̀ pé náà ó ó ń sẹ́yìn àbá náà má àbá náà wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbọ́dọ́ lọ́n fúnra ẹ̀ ló kò síjà. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب ولقامرين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم ọkùnrin kan wá bá síwájú ẹ̀dá ànábì Muhammad. sallallahu alaihi wa sallam. nígbà tó rí ti ń pín sàká ó ṣe bí gbogbo èèyàn ní máa gbà á. ọwọ́ wá bá ànábì pé dé ànábì ní fún náà nù sàká yìí. ànábì wá ń sọ fún un pé ìrẹ́ arákùnrin ọmọ pé kó pín sàká fún rẹ̀ wálá gẹ̀rì kódà kò fààyè lẹ̀ fẹ́nìkan àtàjà àhá sàmánì yàtà àjìzá tọ́lọ́ fúnra rẹ̀ fi pín wẹ́lẹ́wẹ̀rẹ́ fún rẹ̀ lọ́nà mẹ́jọ dúró tọ́ẹ́pọ̀ ọ̀fẹ́ gba kúndà àjìzá tá a bá wò sétí àbẹ́túkà ìfọ̀. wọn náà gbọ́dọ̀ ká. ìgbàdá bá ti wọ̀ ọ́ tó sínú mẹ́jẹ̀ẹ̀jọ òní kò torí pé eyín náà máa ń sọ́dà ká. nínú fúkọ̀rọ̀ ìwà ni màsáàkì. kò sí bí gbogbo náà ju iná máa lọ. adátò là hásìrì àfi máa kó lilfuqara'i wal masakin. àwọn méjèèjọ àkọ́kọ́ rẹ̀ náà làwọn fúkàrà. wal masakin. àwọn apọ́kùn. wal amin. wal masakin àtàwọn aláìní. wal amilina alayha. àtàwọn jábíyà wọ́n sùn áàtù. oníwí kìí ṣe ìtumọ̀ sọ́pọ̀lọpọ̀ wá tu lónìí kó lè kàn wá. àwọn míì ń tú àlẹ́ àmì ní iná alẹ́ yà pé àwọn àfa bí ó bá kan àfa ibi tó ti lè kà àfa níwọ̀n mẹ́jẹ̀ẹ̀jọ ni wà fi tẹ̀bí ìlà nínú fi wọn ọ̀kà mọ́bi jẹ́ lè rora wọn mọ́ ni kìí ṣe bí wàlẹ́ àmì ní iná sàrán ń ṣe ẹ̀ sàrán níjọ́ tí wọ́n lo wàlẹ́ àmì ní iná òun ni wọ́n wí. àwọn olówó àlẹ́ àmìlí fúnra àwọn olówó náà mùsàkà tí ń wá. èsì wọ́n lọ ń lọ gbà àrányàn lọ gbà fúnra wọn. ṣùgbọ́n àmìlí ńgbà tí ń lò ó nígbà táwọn fi máa ń ráwọn èèyàn pé lọ sọ́sọ́gbó lọ lọ lọ gbà sàká èèyàn wà ìwọ náà tó ń lọ kówó wálé wọn wá ní ọ̀kárí ọ̀là àlùbáríkà ẹ̀fẹ́ ní tí ọ̀dà nu náà bẹ ẹ̀fún bẹ́ẹ̀ ọlọ́run wà wà wọ tí ń dá fún wá ní. torí wọn ní ọtọ sí ní ìdájọ́ fún ọ kẹsẹ̀ pọ̀ ọ̀nà ọwọ́ àjù kóńgò sí lọ́ba kan ìyàwó rẹ̀ lóòdì yóò ń gàrí. náà bá wá rí wípé kò sí gàrí inú ilé wa pé yọ kóńgò méjì inú ilé ìwọ náà kóńgò méjì ẹ̀yin náà máa tẹ̀ fáwa náà fáwa náà bóyá nu tàbí nínú màsákìnì ọkàn gbẹ́wù pé lèmọ́mù ni ọbẹ̀ wìlé wìlé. ọwọ awọ ewu olóṣì wàlẹ́ wípé ajẹ́ pé ẹni pé ọkùnrin wa ànábì ni ó dúró ó lóun náà fẹ́ gba tàkà kò sí kankan ọba tọ́jà mi máa dá náà kóhun náà máa dá yọ fún nìkan rárá. ọlọgbàlù kuranu kalẹ̀ kalẹ a ma ka ìdíwọ̀ bá mu tíza ká ó fi kọ́ bọya bọ́yá nù fúkàrà wùlọ́wọ̀ bọ́yá nù màsákìnù ló ti wọ̀ ṣùgbọ́n ká wá jókòó ti wálé àmìlínà àlẹ́yà. èsì bẹ́ẹ̀ àfọ́ ọba bóyá padà kàn níwájú tá a bá ń sọ ọ lọ ẹni tó bá fi gbogbo àsìkò ẹ lẹ̀ kò sí nǹkan míì má ju ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kéwù lọ ó mójútó tá a mọ̀ pé látara ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn ó ti yanjú òun náà ti wọnú fi tẹ̀bí lìlà ajẹ́pọ̀ òun náà ṣiṣẹ́ lójú ọ̀nà kínní òun náà lẹni tí ń kéwù láfi lè fún sàkà. ọ̀ndà fi sabilillah ṣé ọmọ pé kọ̀rọ̀ ààyè ló kó mọ́ ilé ike lọ wà àtọ̀sán àtòru nífi ike lọ kó lè fi máa tọ́lọ́ ń wí àwọn ah, ní òsè kankan sísà kábàdé ẹja fún bẹ́ẹ̀ níbo láwọn arún mọ́ fi sabilillah ojú ọ̀nà ọlọ́run ni ọwọ́ àwọn ọlọ́run ní nà máa sọdà káàtù. lílé fúkàrà yìí. àwọn fúkàrà àwù ni a ní àwọn pọnkùn aláìní wálé màtàdí ni àtàwọn tí a ń lé sí òtó. wàlẹ́ àmì nínú alẹ́ yá. àtàwọn tá à ń rán àwọn jábí àṣọ àt àwọn tí a ń lọ tí a ń lọ gba ṣàká wá. késìkò ní owó adé o àdìsí kan wà sáná bì mẹ́nìkan náà àwọn sàábà tó dé tí wọ́n ń sọ fọ́nà bíi pé ádálí wà ádá lákà nígbà òkú gbogbo ẹ̀ dé. ó ní ìwà ànábì anfe afẹ́mi náà rẹ ó èjì ẹni kókàn rẹ ó ah! ànábì bó mímbàrí ni ọdẹ ẹ wá wo ẹ wá wo ìmọ̀ ọmọ ọ̀dọ̀ tí wọ́n ránṣẹ́ tọ́wọ́ adé ń pẹ́lẹ́ yìí ní tèmi èyí tí wọ́n fẹ́yìn rè títí yìí rè ẹnìkanu yóò ṣe jókòó lé babẹ́ àdìsí mọ́ká o wọ́n jókòó lé babẹ́ kọ́ wá wò bí n ṣe fún un tí ọ̀gẹ́ ọ̀bá bọ́yá yọ ọ́ dọ̀dọ̀ ẹ̀. bọ́ ọba jíṣẹ́ tán tọ́ka bá wá tí ó fọ pé wọ́n náà wọ́n lè àmì ìdí iná. gèsè kọ́ wà pé ìtọ́mọ̀ sáyé ní ti má kọ́ èyí tí wọ́n ọ̀ràn máa kéwù kan ní ìsìn oúnjẹ máa bá lọ lọ́tún wá ràn nǹkan ṣe ó ṣe ó lọba lọba bọ̀ lọ́ba wọnú ọkọ̀ padà ọmọ kí ó náà o ó ti náà lọ náà mo sọ fún yín tí mo fi lé owó fi dé owó ọmọdé owó ma ah, àdókòlá owó ma ọlọ́dà ọlọ́wọ́ bá ọlọ́wọ́ di ọlọ́wọ́ di owó dìbò lọ owó dìbò. lẹ́wà ránṣẹ́ ni ó jìṣẹ́ pẹ́ ní ẹ̀fọ́ ní nǹkan kan ẹ̀rọ fún àfáà ní nǹkan. ọlọ́run ní wàlá mi ní ìlàlẹ́ yìí báyé ṣe dànù gbogbo kíbi náà ló sì wà. ó ti dojú kejì àti ọlọ́run òun ní sàká. ọlọ́run níbẹ̀ náà ni ámìlì ìlàlẹ́ wàlímúhálàfàtù òrùngbòhùn. a padà máa sọ ó níye bọ́lọ́hún ṣe pín. àwọn kan bẹ tá a fún nítorí wọn ò ní kí wọ́n lè ní. àwọn kan ń bẹ tó jẹ́ pé a fún wọn nítorí nǹkan ni kì í ṣe torí àìní. nítorí àti lè fà wọ́n lójú mára wẹ̀sìn. ó lè ní ṣùgbọ́n tí a bá ń pín sàká á pè é lọ fún lágbájá kọmọtínú aláìní lóòótọ́ ni ṣùgbọ́n tó wá tún gbọ́ pé ìsìláàmù fi nǹkan ránṣẹ́ síhùn inú rẹ̀ ó dùn ẹ̀kọ́ ìsìláàmù nù kété pọ́ máa dẹkùn sójú ọ̀nà orí pé àbẹ̀lẹ́gùn níbọ̀ lọ́ba ta lọ́ba ta kókò ọ̀sẹ̀ pò tu wàbí ọba ta méjèèjì papọ̀ pé kó lè fẹsẹ̀ kọ́ kó lè ṣubú wọn ò ràn ọ́ wọn ò ràn túbà. wọ́n ní mo á là bàtí kò lóhùn. níṣẹ́ tó ń bọ̀ gan tó ọba gbẹ́sìn yé tó mú nǹkan lérí ó ti lọ pàdé ẹ̀ gbà gbá níjọ́ abá padà lọ sọ̀rọ̀ síláàmù fún yọ gbọ́ yọ gbọ́ pé ah, ọmọ dáadáa lọ́mọ tọ́ba jóun lọ́ba sọ ìwọ ìwọ náà wúlò wọn ò ní gbọ́ tiẹ̀ ní síláàmù fẹ́ kọ́ àánú wọn ni mo alábàtò kolóòrùn àtàwọn tí a fẹ́ fi sàkáfẹ̀mí wọn wọlé kí wọ́n lè darapọ̀ mọ́ wa máa tẹ̀sìn ẹyọ ọnu sàkà ẹ fún wa á padà bí ibi àyà yóò akànlé lọ ni. wàfíìrì kọ́ bí àtìkọ́ọ̀bù òun lẹni tí wọ́n dè nígbèkùn ẹ ìjẹ́rú tọ́gẹ̀ tọ́wọ́ gbé ìjọmọlúàbí rẹ̀ lérí owó pé tọ́wọ́ bá dọmọlúàbí iye báyìí la gbà wọ́n ní tọ́wọ́ bá ti jẹ́ pé irú ẹ̀kọ́ lọ́nà tó wọnú wọ́n mọ̀ àlàfà ẹni tá a fẹ́ torí kankan àwa rí wípé yóò ṣẹ̀sìn tàbẹ́lẹ̀ sí ni kó sì máa jẹ́rú lọ́dọ̀ kèfèrí yóò sàkó bẹ́ẹ̀ wọ́n ní ẹmúnú sàká ẹ fi rà kú olùkọ ẹrú. èyí náà arínú àwọn àfáà tí wọ́n sírò ọmọ sẹ́mà tó lóun ò rówó orin sẹ́ àbọ̀gọ́ òyọ̀ǹda àwọn láìrówó irinṣẹ́ wọn la lè mú sàká fún un òun náà ti wọ́n wà fí rè hàn torí kọ̀ sẹ́rú mọ́ nísìnyí gbogbo ẹ̀ṣẹ̀ nkọ́sẹ́lẹ̀ ẹ̀wú ẹ̀wẹ́ ní ìwẹ̀ kéèké hàn wọ́n wá owó orin sẹ́nu zàká ó lè tètè kiri wọ́n lè gáárì nìlà ẹni ọrùn gbèsè wọ̀ àmọ́ múnú zàká fún orí tán ó sì ti ké bá wa tàbá tiẹ̀ dúró lówó ẹ̀ títí fi sẹ̀sìn mo fọ́njọ́ kan tí o gbogbo ọmọ tá a ṣètìlẹ́ fi jó àwọn àjọ sàká àpè wà ní ẹlẹ́wọ̀n ẹlọ́kùn ó fi san gbèsè ọrùn ẹ̀. wà á fi tàbí lè láàyè. àti gbogbo ohun tó bá jẹ mójú ọ̀nà ọlọ́run wọ́n ń kọ́ màsáàsì lọ arípòkù wíńdò àwa gba sàká jọ a lè mú bẹ̀ pé ìwọ tó ń ṣe wíńdò èlò ni ẹ̀yọ́ nu sàká. torí nù tá a ná lójú ọ̀nà ọlọ́run ni màsáàsì wà onílé ike wà oní ẹni tí ń kọ́ ọ̀yàn náà wà. adáwójọ dáwójọ lóṣooṣù kọ̀káwó olùkọ́ àwa rí sàká a owó oṣù bí oṣù méjì ẹ̀yọ́nu sàká káfí sanwó àfa àti máa ń kéwù èyí ò náà wọnú fí nílà ọmọ orírin ẹni ọ̀nà gémá tọ́nà gémá tí ò lè lọ bí kò lè lọ wọn má kò sówó ọkọ̀ mọ́ ẹ̀múnú sàká ẹ̀fún ọ̀sọ̀ láyọ̀ gẹ́gẹ́ bí ti sí o gẹ́gẹ́ bí ti sí ti sí gbogbo èèyàn lọ́nà ń gé mọ́ nísìn débi bá ti pẹ́ lómi ìlú fẹ́rẹ́fẹ́ nísìn ó ti lọ́rin ló ti wá nísìn nù mo wá bọ̀dá mi wá láti lọ́rin àwa wà bá wọn àti kíní kan wà á rí títí dúró wọ ọkọ̀ kì í ṣerú eléhùn èyí tá a mà ní tòdodo. ọlọ́run ní fàrídọ̀tà mìnà lọ́ọ̀yì wọ́n lọ́ọ̀wọ̀ ayé ọlọ́run ní gbogbo ń sáà kà á lẹ́yìn ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ mi ẹ gbọ́dọ̀ fódá kẹ́ ẹni tó yẹ tàbí kẹ́ ẹ tí ọ̀tọ̀ òun lòun ọlọ́run ọlọ́run ọ̀sọ̀ wájú ọ̀la lọ a lè tuntun àyà yìí a tún padà síbẹ̀ torí tó dìrọ̀ mọ́pọ̀ ọ̀pọ̀ o. akànrọ̀ra ń re ní èrèpè ni. ọlọ́run ọ̀sán wájú ọ̀la lọ èyí tí a gbọ́ ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní ọlọ́run yóò jẹ́ kí ó wúlò fún wa àwọn tí ó tó kù náà tọ́jẹ́mà ọlọ́run fi mà wá ọ̀làlà haúlà wàlà wàtà adúpẹ́ arójú ara ààyè gbọ́tò ni arójú ara ààyè wítò ni.

ń tẹ̀wọ̀ sí.